الحمد لله الحمد لله الذي خلقنا من نفس واحدة والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد عباد الله اتقوا الله تعالى وخالق الناس بخلق حسن ولا تتشبهوا باهل الضلال والكفر واعلموا ان الاسلام دين رحمه علمنا الاحسان الى كل الناس المسلمين وغير المسلمين ونهانا عن التشبه بهم وبعيادهم لأننا قدوة لهم ليس هم قدوة لنا adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó dá wa àmánú ẹ̀mí kan náà ni ló ti gbé gbogbo wa dìde òun ni anabi adam alayhi salatu wa salam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá anabi muhammad ẹni tó jẹ́ pé ọlọ́run ọba pa á láṣẹ ipe kó máa wá wo àwọn àwà dáadáa fún wa ká máa kọ́sẹ̀ rẹ̀ òjísàlá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí máa ṣe dáadáa sí gbogbo àwọn tí wọ́n jẹ́ à ń jẹ́rìí pé kọsẹ́ni tá a bẹ̀ tá a pè tọ́lẹ̀tọ̀ sísìn lẹ́yìn ọlọ́run ọba wa ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni èyí tí ó máa jẹ́ kókó khutba wa lẹ́ni òun náà ni alaqatul muslimi ma'a ghayril muslimi fil mujtama àṣepọ̀ tí ń bẹ láàrin àwa mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́wọ́n bá wa ọdá wa ọwá máa máa kì wá sínú ara wa kò sínú ẹbí kan tẹ́ẹ̀dé lé ní kan àbí ní stíríìtì kan nílùú kan tẹ́ẹ̀ ní rí ẹlẹ́sìn oríṣiríṣi ọlọ́run ọba ọwájẹ́ a mọ àwọn ìwọ̀ tí a jẹ wọ́n àwa mùsùlùmí ìwọ̀ tá a jẹ wọ́n ọlọ́run jẹ́ a mọ̀ àwọn tó yẹ ká ṣe fún wọn ọlọ́run ṣàlàyé nǹkan tó lọ́wọ́n ọba ò fẹ́ ká ṣe nípasẹ̀ wọn ọlọ́run ṣàlàyé èyí tí wọ́n ní ká ṣe fún wọn yẹn a gbọ́dọ̀ má ṣe é bó ṣe jẹ́ pé inú wa ò dùn sí bí wọn ò ṣe sin lọ́n pẹ̀lú wa bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ wá fẹ́ràn wọn débi ká tún wá máa ṣe tí Ọlọ́run bá ní ká má ṣe pẹ̀lú wọn al-Islam bayna al-jafa wal ń bẹ láàrin àṣejù àti àìṣe ètò al moderation òun ni wọ́n ń pè ní kéèyàn má ṣe àìṣe ètò kéèyàn sì má ṣàṣejù léni ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ bó ṣe yẹ ká bá àwọn non-muslims àmọ́ bó ṣe yẹ ká bá wọn lò àwọn mìíràn wa wọ́n ń ṣàṣe ètò gbogbo nǹkan ni wọ́n jọ máa ṣe gbogbo nǹkan ni wọ́n jọ máa ṣe àwọn mìíràn bẹ nínú wa. No àwọn sàṣejù dáadáa tọ́lọ̀ ní kàṣe fún wọn òun ṣe ní ṣe kankan bẹ̀ nígbà tí o ti sẹlẹ́sìn rẹ̀ aburú ní ọmọ ṣiṣẹ́ kí lẹ́sìn sọ nípa ẹni tí ì ṣe mùsùlùmí àbí wọ́n sọdún kí ni ìhà tẹ́sìn kọ sí ọdún wọn ẹ jẹ́ àlọ́ lè mà ẹ̀yin ọlọ́run ìpè ọlọ́run ọba wa ọba dáadáa ni ó ṣe islam ní ẹ̀sìn àánú àti ẹ̀sìn kẹ́ fẹ́ni tó bá gbọ́ yé ma yuridillahu bihi khayran yufaqihuhu fid-din kama qala sallallahu alayhi wa sallam anábìrẹ́ ni tó lọ́n bá fẹ́ ṣàánú àgbọ́ yé ẹ̀sìn ló máa fún ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni táǹjókòó mùsùlùmí àgbọ́gbọ́ yé ẹ̀sìn àwọn kan ṣàṣe ètò àwọn kan ṣe àṣejù àtàṣe ètò àtàṣe jù islam condemn méjèèjì bó o láti wá mọ àwa tá à ń ṣàṣe ètò àtàwa tí à ń ṣe àṣejù àtàwa tá a wà lójú ọ̀nà tá a ṣe àìṣe ètò tá a ti ṣàṣejù ọlọ́run ọ̀dà gbogbo wa ọ̀dà wa bọ̀ ọ̀nà ara wa ọlọ́run dá abọ́gi bọ̀ pẹ̀ ọ̀dà yahudi ọ̀dà nasara àwọn alátẹ̀wọ́ ọlọ́run dá free thinker òun ṣe ìgbàgbọ́ lọ́n bẹ́ mulhidun ni wọ́n ń pè wọ́n wọ́n ní ọ̀sọ́lọ̀ bí bá ní omi tí ń jáde látòkè sánmà òrùn tí ń yọ wọ́n ní nature gbogbo ẹ̀ kò sọ́lọ̀ ni làwọn ń gbé káàkiri ẹ̀rí àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo ọlọ́run ọba ó sọ fún wa ní Koran ipe kálọ̀ lè mọ̀ pé gbogbo wa pátá àti abọ́gibọ̀pẹ́ nu wa yahudi nu wa nasara nu wa ẹni tó gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ tó sábà ti jẹ́ èèyàn tó bá ti jẹ́ èèyàn ọlọ́run jẹ́ oyé wa pé broda wa nínú ẹ̀jẹ̀ kìí ṣe broda nínú ẹ̀sìn ọlọ́run bá sọ ní alukur'an al-karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní yá ayyuhan nas mo pè ẹ̀yin èèyàn ittaqu rabbakum allazi khalaqakum min nafsin wahida ẹ bẹ̀rù ọlọ́run ọba tó dá gbogbo yín látara ẹ̀mí kan tálẹ̀ ẹ̀mí kan yẹn jama anabi wa adam aleyhi salatu wassalam ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ anabi adam ni gbogbo wa eléyìí nìkan ó ti tó láti máa ṣe dáadáa sí gbogbo ẹni tó bá rí ni pé bàbá yín òun ni adam bẹ́sìn ọba dà yín pọ̀ ẹ̀jẹ̀ dà yín pọ̀ ìyá yín òun sì ni àwa bẹ́ẹ̀ bá túra yín tuutu ẹ padà lọlẹ̀ parí sọ́dọ̀ ádámù àti àwa a jẹ́ pé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ òun náà ní gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí ọ wà nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ èyí tí wọ́n lè fi wọnú Islam ó sì máa ṣàánú wọn ọ máa ṣe dẹ̀kun fún wọn ọ máa sọ̀rọ̀ tútù sí wọn. ayọ́mayá mi nínú ẹ̀sìn wa anabi ni kullukum li adam sallallahu alaihi wa sallam anabi ni kullukum li adam gbogbo yín pátápátá ọmọ anabi adam ni o wa adam min turaba adam nínú ẹ̀pẹ̀ láti dá òun o kullukum li adam gbogbo yín gbogbo yín lẹ́wà látàdọ̀ anabi adam. gbogbo èèyàn tó bá ti rí bàbá kan náà ló bí gbogbo yín kì í ṣe pé tọ́wá kan rí báyìí ìjọkọ̀ wá ní oṣù ẹ̀mí ẹ̀ ni pé sọ́ọ̀pá ni àbọ̀ bàjà àbọ̀ tiẹ̀ jẹ́ ọmọ ìyá rẹ̀ nú ẹ̀jẹ̀ lọ́fẹ́ bá tiẹ̀ jẹ́ ìbá àmà sẹlẹ̀sìn rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ń kí àwọn sàhábà nílọ̀ ń kánsẹ́lì wọn bí wọ́n sì gbilẹ̀ ayé anabi wa atbi'i sayyi'ata al-hasana anabi ni bẹ́ẹ̀ bá ti ṣe ní tó kù díẹ̀ káàtó tẹ́ fi kọlu ọlọ́run ẹ ṣe dáadáa lẹ́yìn rẹ̀ kẹ́ ẹ fi parẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àtọ́ bá ti ẹsẹ̀ bá ti yẹ nítorí dáa ni kò ṣe istikfar má fojú di ẹsẹ̀ kékeré kan sáré ṣe àdúrà kan àbí àtikárì kan tọ́lọ́wọ́n bọ̀ bọ̀ fi parẹ́ anabi tẹ́ bá ti ṣe àìdá ẹ máa fi tọ́ ẹ máa fi rọ́pò rẹ̀ tẹ̀mú ó hà dáadáa yẹn ó àṣìṣe yẹn rẹ wa khaliqin nasa ẹ máa wá báwọn èèyàn lò pẹ̀lú wà dáadáa anas ìlànà nàbí pé ànábì ò dákọ bóyá jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí wa khaliqin nas ànábì ni ẹ máa bá gbogbo àwọn èèyàn lò bi khuluqin hasan pẹ̀lú wà dáadáa níjọ́ jáde láyé ládùúgbò yín táwọn tí ṣe mùsùlùmí àdúgbò tí wọ́n wá ń pé ah, àà alájì lọ àà ah, àdúgbò wa lálàáfíà báyìí látara ìbálò burúkú tó ń bá wọn lò ẹ̀sìn rẹ̀ gan wù wọ́n nítorí pé ìwà rẹ̀ ọ̀dà sùn kíyàn mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run náà wàhálà lẹ́yìn lọ lẹ́kọ̀ọ́ ìbádàlá ẹ̀yìn ọdún sin ọlọ́run ṣe ní gbogbo ẹni tí ìṣẹlẹ́sìn wa pátá òun náà lẹni tí èsì mùsùlùmí gbogbo òun ẹ̀sìn tó wù kọ́ máa ṣe kèfèrí náà ni wọ́n ń pè mùsùlùmí islam and others islam ọ̀dádó gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn islam ni wọ́n ń pè ní kóf ẹ̀sìn kèfèrí nítorí wọn ò ní sin ọlọ́run ọba ẹyọ ọ̀kan bí wọ́n bá sin mẹ́ta lọ́kan wọ́n máa sin mẹ́jọ lọ́kan àbí mẹ́wàá lọ́kan àbẹ́rẹ́ ṣíṣe àwọn òrìṣà tí wọ́n máa fi sípò ọlọ́run islam nìkan òun ló jí àmọ̀ pé ọ̀kan náà ni ọlọ́run kul huwallahu ahad ọlọ́run wa ní ṣe ráwọn tí mo dá tí wọn ò ṣe islamu èmi ní ìfi wọn mọ̀nà èmi ní ìfi wọn mọ̀nà ẹ má torí pé ìfi wọn mọ̀nà kẹ ẹ má wá ṣàbùrú sí wọn ó bá sì tún wù mí mo lè padà fi wọn mọ̀nà kàtàlíkà kuntum min qablu bẹ́yìn náà ṣe rí lánàá nìyẹn famanallahu alaykum àánú ọlọ́run ọba lọ́mẹ́yìn wọnú islam ọlọ́run wa ń kì wá nílọ̀ ipe gbogbo àwọn tí ìṣẹlẹ́sìn wa tí wọn bá ti láwọn bá wa jà ẹ̀gbọ́n jàmá tí wọn bá ti ní àwọn fẹ́ bá wa jà tí wọn ò dìde ọ̀tá sí wa ọlọ́run bá ní dandan ni kọ́ máa ṣe dáadáa sí ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim suratul Mumtahina chapter sixty verse eight to nine chapter sixty Quran sixteen verse 8 to 9 kálọ̀ lè wò nílé nínú al-Qur'an ni wa ọlọ́run bá ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din gbogbo àwọn tí ó bá yín jà wa lam yukhrijukum min diyarikum wọn ò bá yín nítorí ẹ̀sìn yín wọn ò sì lé yín jáde wọn ò yọ̀bọ̀n sí yín wọn ò yàdá sí yín wọn ò lé yín kó lù ú la yanhakumullahu an tabarruhum ọlọ́run ọba lóhùn ò ní kẹ́ mọ́ sí dáadáa sí wọn o dáadáa lọ́wọ́n nù kẹ́ ẹ máa ṣe sí wọn o watuqsitu ilayhim ẹ máa ṣe déédéé pẹ̀lú wọn inna Allaha yuhibbul muqsitin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ń ṣe déédéé tani wọn lọ́lọ́run bá nífẹ̀ẹ́ nínú àyà yín ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ì ṣe ẹlẹ́sìn rẹ̀ ìyá sí èsì bàbá kérúbù bàbá onígunukó gbogbo àwọn olóòṣà onígunu àwọn olóògùn gbogbo àwọn tí ò sí lójú ọ̀nà Islam yẹn ó máa ṣe dáadáa sí wọn nítorí pé kullukum min adam anabi adam ni bàbá gbogbo yín ọlọ́run wọn tún sọ nínú àyà yìí àyà mi tó tẹ̀lé ọlọ́run bá ní innama yanhakumullahu anil ladhina qatalukum fid-din àwọn tá a ní kẹ́mọ́ sí dáadáa sí òun náà làwọn tí wọ́n ń bá yín jà nítorí ẹ̀sìn tí wọ́n sì yọ̀ nǹkan jà sí yín wọ́n yọ̀ nǹkan jà sí yín wa akhrajukum min diyarikum wọ́n sì wá gbé nǹkan jáde wọ́n ní àwọn fẹ́ lé yín jáde mọ́sáàsì àwọn fẹ́ lé yín jáde nínú lé yín wàdọ́hàrú ala ìkàràjùkùn wọ́n wá gbé ìlú láti lé yín kó ń lù ú sọ́mọ̀ pé àwọn eléyìí ti di ọ̀tá anta wallahum ọlọ́run bá ní eléyìí ní àwọn eléyìí nìkan nìkan má ṣe dáadáa sí nítorí pé àwọn náà ò ṣe dáadáa sí yín wọ́n sì ti gbé ìjà kojú yín wọ́n fẹ́ pa yín wọ́n sì fẹ́ lé yín kò lè ah, ẹ̀yin náà ẹ aya yìí Quran 60 verse 8 to 9 aya yìí ti kílẹ̀ gbogbo nǹkan ipé gbogbo mùsùlùmí tẹ́jọ wà ládùúgbò àtẹni tí ì ṣe mùsùlùmí tẹ́jọ wà ládùúgbò tẹ́jọ wà bí non-muslims anywhere tẹ́ bá ti pàdé ara yín jí kọ́ mọ̀ pé èèyàn dáadáa ni ọ́ bóun bá ń wà ìdá wọ́n sọ fún pé èèyàn dáadáa ni wọ́n ọlọ́wọ́n padà yíwọ́n náà padà wọ́n mi ń súwọ́rẹ̀ ìsáni ilayhim nínú àwọn dáadáa tó nínú ẹ̀sìn wa ó ní ká máa ṣe sàárà fún wọn sàdákà tó bá ní problem máa ràn án lọ́wọ́ financially mọ́ béèrè ẹ̀sìn tí ń ṣe sọ́bọ́ mi èèyàn ni àbí níbo ti jẹ́ èèyàn bọ́lọ́dà rẹ lọ́dọ̀ anábìyà ádámà ni ọgbọ́n ọmọ béèrè pé irú ẹ̀sìn wo ní ń sìn ọba nígbà tí ń sọ̀rọ̀ àwọn tá a fún ní zakat ní alukur'an ọlọ́wọ́n ọba ní gbogbo àwọn tẹ́mi wọn lé tí wọn ti wọnú zaka rọ ẹ̀mí wọn umar ibn khattab radiyallahu ta'ala anhu inú àwọn ọmọ lẹ́kẹ́ wà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam nítorí tẹ́ bá ráwọn kan tí wọ́n ti jàgídíjàgan ní ẹ̀sìn tí wọ́n lè ju bọ́ǹbù ní france tí wọ́n ń ju bọ́ǹbù káàkiri tí wọ́n láwọn ń ṣe jihad àwọn èyí ṣe mùsùlùmí o wọ́n ṣe mùsùlùmí o umar ibn khattab á béèrè pé kí làwọn ènìyàn ṣe fún yín umar ibn khattab radiyallahu anhu ńlọ́njọ́ kan nígbà tó wà lásìkò àlífà nínú àwọn ọmọ kí wà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam bàbá arúgbó ojú kan ó wá ń tẹ̀pá ó tún fọ́ lójú umaru sáré sísan tarara umaru wá fà fà á lọ́wọ́ ni wọ́n ń lọ ó ní èmi ni umaru bin khattab èmi ni àlífà yín ìwọ bàbá jù yín kì í ṣe mùsùlùmí kí ló ń fẹ́ gan ó lè bí ń pa òun ni òun sì wẹ́n tó fún un lówó àbí tó fún un lóúnjẹ umaru wá lọ sí ilé ní mọ́sálásí ó wá ní kí wọ́n gbé oúnjẹ jáde ọ wá di ẹrù ru àwọn èèyàn ó ní kí wọ́n tẹ̀lé bàbá afọ́jú yìí tí èsè mùsùlùmí kí wọ́n tẹ̀lé lọ sílé pẹ̀lú oúnjẹ àtowó ọ̀kan nínú àwọn tí wọ́n jọ dúró ọ̀rọ̀ yìí rú lójú ó ní laysa mùsùlùmá ó ní eléyìí ṣe mùsùlùmí ebi àwa mùsùlùmí la dáwó bó o ní ẹni tí èsè mùsùlùmí ó sì máa kó lọ ó mọ̀ nínú sí wọn káyà Qur'an ní tọ́lá ní wal mu'allafati qulubuhum àwọn olólùwọ́n rí fáà sí ń bẹ̀ àwọn tí èsè mùsùlùmí ẹ̀hẹ́n mùsùlùmí nìkan nu àyà yẹn ó ní innama sadaqatu lil fuqara ó ní sàárà o fáwọn tálíkà ni ọlọ́run ò pé tálíkà mùsùlùmí àbí tálíkà ẹni tí ì ṣe mùsùlùmí arákùnrin wa ni ah ẹ̀yin lẹ súnmọ́ ànábì lóòótọ́ àti gbàgbọ́ yá àárín yẹn ká máa ṣe dáadáa sí wọn ká máa ràn wọ́n lọ́wọ́ ànábì wa Muhammad sallam ànábì fún ah, Umaru ní aṣọ kan aṣọ yẹn ń tàn púpọ̀ ànábì wa ní aṣọ yẹn pé tọ̀tẹ́ òun lọ́rùn anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabiwa fún umar ó wá di lẹ́yìn bíi jọ́ mélòó kan anabiwa ní umar aṣọ tí mo fún ọ bó o lọ ṣe ó lóun ọ̀wọ́ nígbà táyìn náà ti lè wọ́ aṣọ tẹ́yìn ọ̀wọ́ lèmi wà wọ́ anabi ní òun ò pé kọ́ wọ́ òun ò báyọ̀ fẹ́ ta àbí kò bòyàn umar lẹ́yìn ìgbà yẹn lòun wá lọ lè fi aṣọ yẹn ránṣẹ́ sí ọ̀nkù òun tó wà ní maka Madina làwọn wà ó wá fi aṣọ ìyẹn ránṣẹ́ sí ọ̀nkù rẹ̀ tó wà Mẹ́kà ọ̀nkù rẹ̀ tó wà Mẹ́kà yìí kò fèrè kanlẹ̀ fọlọ́rin àwọn àwọn ọ̀gá wa Muhammad sasala, àwọn ọmọlẹ́kẹ́ rẹ̀ ní ẹ̀sìn táàbà gbà ká gbọ́ yé o ká lọ lè gbọ́ yé o nínú àwọn dáadáa tán ní ká ṣe sí wọn ká máa ṣàmójúkò fún wọn bí mùsùlùmí ṣe lè tẹ̀ ọ́ mọ́lẹ̀ ní non mùsùlùmí náà ọmọ tẹ̀ ọmọ lẹ̀ bó ṣe sùúrù fún mùsùlùmí yẹn ó gbọ́dọ̀ ṣe sùúrù fún ẹni tí ń ṣe mùsùlùmí náà kì í ṣe pé wà ní ah, a abọ́gibọ̀ pẹ̀yìn àti ní ẹwà ìsìlámù tẹ́lẹ̀ ẹ̀ ṣe ọwá kó sí mi lọ́wọ́ wọ́n ní má ṣe bẹ́ẹ̀ o ó ṣe dáadáa sí anábìwá Muhammad sallam gbogbo àwọn tí wọ́n gbé ogun ọ̀tá fànábì nígbà tá nábì wà ní Maka tí ànábì lẹ́yìn kùrẹ́ṣì ẹ̀yìn àgbààgbà kùrẹ́ṣì ẹ̀yẹ kóra yín jọ gbogbo wọn wa derí kodo, wọn derí kodo. torí ọmọ àná ó ti di àgbàlẹ́ ọ̀lẹ àná ó ti dalágbára ànábì ni máa dọ̀nà ane máa dà dàdùn nùnà àní fáìlù bí kùmùlì yà ó kí lè rò pé mo lè ṣe fún yín lónìí agbára ti dé ọmọ ogun ti dé àwọn èèyàn ńlá ńlá ti wà lẹ́yìn mi èmi náà ti di èèyàn ńlá ẹ̀yin bàbá kèfèrí yìí kí lè rò pé ń ṣe fún yín lénìí wọ́n ní anta akhun karim ah, alákọ̀ọ́lé ni wà nàbí wabunu akhin karim bàbá rẹ̀ náà alákọ̀ọ́lé wọ́n ṣe sànù wálé anábì ní idhabu fa antum tulaqa ọ̀yá ẹ̀ máa lọ́mọ yọ̀ǹda yìí èmi ò ní fi aburú èmi ò ní fi san aburú bóò ló ṣe wá fi ẹ̀sìn sẹ́mi tó máa wá sọ pé aburú lọ́wọ́ máa fi saburú ní kórìíra nítorí pé kì í ṣe ẹlẹ́sìn rẹ̀ adékùnrin ò tí ì gbẹ́sìn yẹn yín náà sẹ́ẹ̀rí tá a bá ti gbà sílámù gbogbo tá a bá ti ṣe ẹjẹ́ a máa béèrè pé lọ́dọ̀ àwọn àfa súnà ni o ká máa béèrè ipe bò lànàbì ṣe ṣe láàrin yìí kò sí ní tí wọ́n fẹ́ ṣe tá ànàbì ò ti ṣe síwájú lẹ́yìn náà ni àtàwádọ̀ ká máa tẹríba fún wa àwọn àgbààgbà nínú àwọn tí ì ṣe mùsùlùmí nínú ẹbí wa nínú ara wa ládùúgbò kò sí tó burú kí ìmáàmù gba ẹrù lọ́wọ́ bàbá eléégún tí máa ń gbé bọ̀ ẹ̀sìn ọ̀tá kó rí bàbá olóró tí ń bọ̀ òun lọ́yọ́ lọ́ọ̀kan ni wọ́n ń bọ̀ wá kò sí tó ní kọ́ mọ́ fi mọ́tò rẹ gbé níjẹ́ máa ń wù mí dáadáa ní kí n pàdé àwọn kìrìsìtẹ́nì wa ní ní lójú ọ̀nà tí ìjọba ti sẹ́yìn ẹnu mọ́tò sàlámù àlékún kán wọlé náà lókun ìjí èèyàn láàrin ìwà tí wọ́n ọ̀ràn yẹn ní anabi wa muhammad sallam anabi lọ́jọ́ kan ó wá rí ìyá arúgbó kan ìyá yẹn di ẹrù ẹrù yẹn ti wá pọ̀ lérí ẹ̀ ìyá òun gan ní ti ṣẹ́gun ọrùn ti wọ̀ ànábì bá gbé ẹrù yìí lọ́wọ́ ìyá yìí ànábì sì ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ nígbà yẹn bó ṣe jẹ́ ànábì tó ọpọ́n àgbàlagbà arúgbó tí ì ṣe mùsùlùmí ọ̀sàpọ̀nlẹ̀ ó wá gbé ẹrù yìí lọ sí ilé ẹ̀ nígbà wọn wá délé tá ànábì sọ ẹrù kalẹ̀ ẹrù wọn wọlé tọ́ ànábì lọ́jú gbé ìyá yìí wá ní ìwọ ọmọ yìí ah, kọ́lọ̀ ń jírun yẹn ọ̀pọ̀ láwùjọ yẹn ọmọ dáadáa nìyẹn o àmọ́ wọn kàn fẹ́ pìọ́sà kìí kan ọmọ nǹkan bẹ́ẹ̀ lù ú sí wọ́n ń pè ní Muhammad ní takowa ní takowa pé gbogbo òsàdílé wa ká má ṣe mọ́ ní ń dà lóru ń sì irúwà dáadáa tó ń wù yìí mọ́ dọ́dọ̀ rẹ̀ o tọ́ bá yìí dọ́dọ̀ rẹ̀ yóò kó ti ràn ọ́ tọ́ bá ti gbọ́ tí wọ́n ní Muhammad ń bọ̀ sáfún ni o ìwọ ọmọ dáadáa yìí o wọn lè mọ̀tá alamu bi annahu rasulullah ìyá yìí ọmọ pé anabi náà ní bá sọ̀rọ̀ anabi wa ni ya ajus ya ummi ìwọ ba ìyá yìí ana muhammadu rasulullah èmi gan lòjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n rán wọ́n ń parọ́ ọmọ mi ní ẹlòmíà pé ẹni ẹlọ́ọ̀kan ni ọ̀kan náà ti dé ó ti dé ń pé kódà kódà ìgbà títọ̀ wọn bá fi wá jímọ̀ lẹ́ẹ̀mejì ẹ bá wò pé ah afáàtí wọn bá lọ́kọjẹ́ yìí bẹ́ẹ̀ kọ́ anabi lajọ sallallahu alayhi wa sallam ẹ máa sọ òdodo ẹ wà gbára tọ́lọ́wọ́ bá wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ ṣàbòsí fún wọn o gbogbo ẹni sí yahoo tó ń gba owó ìbò tó ń ná ó ń jalè ní nítorí pé iṣẹ́ ogun títí ẹni wọn ò wá sọ fún Islam pé gbogbo dúkìá kèfèrí tí ó yín jà àbí kèfèrí tó gbé nǹkan ìjà ń sìn ni wa yóò kó dúkìá wa táwọn náà bá ń wẹ̀yìn rẹ̀ á kó kíni á kó dúkìá rẹ̀ amílẹ̀ yìí ò ní kò ní ìjà pẹ̀lú ẹ̀ ń ṣiṣẹ́ tiẹ̀ jẹ́jẹ́ ni òun ṣiṣẹ́ lábẹ́ ọ̀wá ń lu jìbìtì ọ̀wá ń pé ebi kẹfìrí ebi náà ní ọwọ́ tẹ́lẹ̀ ayé lu wọn jìbìtì o anabi ni ala ẹ lè tẹ́tí kẹ́ gbọ́ máa ń dọ́là màmú ahada gbogbo ẹni tí ìṣẹ́ lẹ́sìn wa ẹni bá lọ lè sábòsí fún àwọn ìtakọ́sọ̀hù àbọ̀jẹ̀ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ aw kallafahu fawqa taqatihi àbó ó gbé iṣẹ́ tí ò lágbára ó gbé rú lérí ìgbé Ibrahim Ishaq àti Fatima ẹ̀yẹn ló lè ṣe àwọn iṣẹ́ kéèké yẹn Daniel àti Sunday àti Deborah ó ní ẹdí ẹrù ẹrù ẹdí rù wọn kiri yóò ní wọn tẹ́lẹ̀ la ilaha illallah anabi ni kallafahu ẹrù tí èsì tiẹ̀ ó sì dìílé lérí látara pé ń jẹun lábẹ́ àwọn akhadha minhu shay'an àbọ̀ gbàǹkan lọ́wọ́ ọjà nǹkan gbà lọ́wọ́ ẹ̀ mingeru tí ibi nafsin láì ṣe pé ó ń tọ̀ ń lò fún un látẹ̀mí rẹ̀ mingeru tí ibi nafsin mìíràn wa ana hajijuhu yawm al-qiyamah anabi ní èmi ni lọ́ọ̀yà rẹ̀ tó bá dijọ́ al-qiyamah èmi ní jẹ́rìí takò wọ́tọ̀ jẹ́ mùsùlùmí yóò padà wọ náà àmọ́ wọ náà wọ iná títí ẹ̀ náà èmi ní dìfẹ́ǹdì tó bá dijọ́ al-qiyamah ọlọ́mọṣẹ́ ìṣàánú wa jẹ́ mọ́ ayọ́mayá mi nínú ẹ̀sìn wa adamu kọ́tìlìhì ọ gbọ́dọ̀ rólẹ́mì rẹ pé ọfẹ́ pa ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn rẹ kí ló fẹ́ pa fún ṣé tó bá pa tán ni ó ṣẹ̀ṣẹ̀ wá sí ìsìláàmù nù sàríà gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń sọ pé torí pé wòye ṣẹlẹ́sìn àwọn wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí òdodo jama la ìkàrà àfìdí àìjẹ́ yẹn ń pa wọnú ẹ̀sìn kọ́ni tàbá yíyá na rúṣùlù mi nàlẹ́ gàì ọlọ́wọ́n bá ní igbó àtòjú ọ̀nà ti kílíà ẹ̀fi kálukú lẹ̀ kálukú tù sí yìí tó bá wò anabi ni man qatala nafsan mu'ahada bẹ́ẹ̀ bá lọ lè pa ẹni tí ì ṣe mùsùlùmí kan lam yarih rahiyata aljanna kò ní gbóòórùn aljanna o al-adl ó máa ṣe déédéé ọlọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu o aqrabu lit-taqwa ẹ má jí ìbínú àwọn ìjọ kan tí wọ́n ṣe lẹ́sìn ẹ méjì ó gbé yín kúò níbi kẹ́ẹ̀ṣe déédéé tọ́rọ̀ bá délẹ̀ bróda rẹ jẹ̀bi ní síríìtì yín òun àti Daniel ọwọ́ àtòrí pé ẹjọ́ ń kírun ẹ wá gbé ààrẹ fún mùsùlùmí ẹ wá gbé ìbùfẹ́ni tó jàre ọlọ́run bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe déédéé ìdílù hù aqrabu littaqwa eléyìí ni pé ẹ bẹ̀rù ọlọ́run nínú àwọn tán ní ká ṣe fún wọn akilu ta'ami ahli kitabi minhum àwọn tí wọ́n fún tírà síwájú nínú wọn Júù àti Christians àṣìlẹ̀tọ̀ kẹ́ ẹ máa jẹun tiwọn kẹ́ ẹ máa jẹun wọn àmọ́ a ṣe oúnjẹ àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn nǹkan tí wọ́n ń dùn ni wọ́n rí fáṣọ àwọn ẹran tí wọ́n dùn ẹran tí bàbá onígunnukó bá dùn bóyá ń fi ń sọdún ni àbíkọ̀ sọdún ẹran tí bàbá olóró bá dùn adìẹ tó ń bá pa fóògùn tó ń fẹ́ fi bọ àlìjànú tó ń fẹ́ ṣiṣẹ́ ní ọṣẹ ẹran àgbò tí wọ́n bá pa fún àṣàṣì ńlá kan gbogbo tó bá ti jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n dùn ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ jẹ àmọ́ in tí àwọn tá a fún tíra síwájú jù àti nasara alátẹ̀wọ́ àwọn tí wọn ọlọ́run ni mo ṣe in táwọn bá dùn mo ṣe ní ẹ̀tọ́ fẹ́yìn wọ́tọ̀ àmú wọ́tọ̀ àmú lẹ́dínà ó tó lè kẹta bàhílò lẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù sísọ ní koran tí wọ́n bá dùn aṣẹ́lẹ̀tọ́ fún yín yàtọ̀ sí tí wọ́n bá dùn lérí ọdún wọn tí wọ́n ń ṣe àdìsí lọ́yọ̀ yẹn kú àdìsí nítumọ̀ Quran ní tí wọ́n bá pa fọ́dún ẹ̀ lè jẹ́ nítorí pé ọmọ ọlọ́run ọba ó ti yé òun ni wọ́n ń ṣe ọdún ẹ̀ lámúyẹ̀ lídìí wà lámúyú ládì àwọn sì gbà pé ọlọ́run òbí mọ ẹnìkan òsèké ní ẹnìkan òbí nígbà tí wọ́n á gbàgbọ́ ni tí wọ́n bá wá láwọn ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ ìbí ọmọ yẹn kọ̀lẹ́tọ̀ síwọ̀ tí ò nígbàgbọ́ pọ́bí ma kọ́ ọmọ òsèké ni kọ́ ọmọ jẹun bẹ́ẹ̀ àmọ́ yàtọ̀ sí ẹran ọdún wọn gbogbo ẹran tí wọ́n bá pa yàtọ̀ sí ẹran ọdún islam sílẹ̀ tó fún wa kí ká jẹ anabi jokunjọ kan arábìnrin kan yahudiya ni sallallahu alayhi wa sallam kò nígbàgbọ́ nínú islam ọ̀tí yahudiya ni júù ni ó sì fi poison sínú oúnjẹ ó sì fún anabi sallallahu alayhi wa sallam anabi jẹ aláwọn sàhábà lọ́wọ́ àwọn kan jẹ anabi náà jẹ tiẹ̀ anabi ń rún lọ́wọ́ báyìí ni ẹran yẹn ń sọ̀rọ̀ ó ní ya Rasulallah anábì sì ń gbọ́ wo jíṣẹ́ ọlọ́run la ta'kulni má jẹ mí o fa inni masmuma wọ́n ti fi poison sínú mi o àmẹ́nu díẹ̀ tí ó ti lọ sálẹ́ ni anábì padà tù yókù pọ̀tẹ̀ yìí tó wà ní tó ti lọ sálẹ́ ni anábì padà sọ nígbẹ̀yìn ayé ńgbà tó fẹ́ kú pé òun ní fílìn ẹran tóun jẹ níjẹ àṣàṣìbó ọlọ́mọdé ọmọ ẹni kọ̀ọ̀kan wa gbogbo oúnjẹ tán bá fi nǹkan sí ọlọ́mọdé àárín níbẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ọlágbára púpọ̀ anábì gbẹran lọ́wọ́ ẹ jẹ́ ṣe mọ̀ pé alùkìtàbì ni alẹ́jẹ ẹran wọn tí ìbá jẹ ẹran ọdún ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwọ̀ tó yẹ ká fún wọn ni ká máa lọ léwu wọn tó bá rẹ̀ wọn oṣù tó burú ká pé ìmáàmù bọ̀lẹ̀ ńlọ wọn fẹ́ dé general hospital ni eléré àwọn ṣe é ṣe àdúgbò àwọn lọ́rẹ̀ díẹ̀ mo wá ní sálámà sí mo ní kí n ṣe kí ni kí n kí kọ́dà kò sí tó burú kọ́ sàdúrà fún pé bàbá yìí ọlọ́run fọ̀ọ́lá làáfíà yóò wá fi ọmọ náà ọlọ́run ṣe kíni ọlọ́run fún ọlọ́láfíà yóò wá fi ọmọ náà àwọn sọ ábà kan lọ lókanjọ́ kan wọ́n ní ẹgbà wá lálejò wọ́n láwọn gbà wọ́n lálejò àwọn sọ ábà yìí wọ́n wá jòkólẹ̀ lábẹ́ igi ebi ń pa wọ́n wọ́n bá gbé ọba ìlú yẹn dé dìgbàdìgbà òun yìí ṣe mùsùlùmí wọ́n ní nǹkan kan lọ́ta o nǹkan kan lọ́ta o allahu akbar anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni madina tiẹ̀ àwọn sọ ábà yìí ẹnìkan wá ka fatiha sí ojú egbò yìí suratul fatiha suratul fatiha tá a máa ń ka náà ni oró náà sí lọ ẹni wá ka suratul fatiha sí láàyè ṣé mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí tára bá ní ẹni tí ì ṣe mùsùlùmí ẹ lè ṣe rúkìá ẹnu pé ètí ọ̀dà òní kọ́ máa bẹ̀yìn ní àdúrà kọ́lọ́njọ́ wọn orí ṣe ẹni kọ́lọ́dọ̀ pásítọ̀ rẹ̀ wọ́n bẹ̀yìn ládùúgbà kọ́lọ́n máa dáàbò bọ̀ wọn alukurani gbàgbọ́ lóní ká máa fi dáàbò bọ̀ wọn alukoran tó gbàgbọ́ lóní káfí béèrè arísìkí fún ọ rọrùn ìwọ náà lọ́mọ lọ́lẹ̀ béèrè nǹkan rẹ̀ àmọ́ ara ni wọ́n fẹ́ kú òsì tó burú kẹka fati àlelẹ́rí ẹ̀yọ́ màá yá mi Islam ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ọmọ kan bẹ ọmọ yẹn anabi amaranṣẹ́ ó jẹ́ ọmọ Yahudi Rasulu amaranṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà Rasulu wa lóhun òrí wọn ní ọ̀rẹ́ ọmọ yìí ni anabi wa lọ́lẹ̀ wò ọmọ yìí ṣẹlẹ́sìn rẹ̀ bó ṣe dọ́dọ̀ rẹ̀ báyìí anabi rí i pé màláyíká kú lọ́wọ́ ní ojú ọ̀nà yìí àsìkò ikú rẹ̀ ti tó anábì ní kú la ilaha illallah sọ pé la ilaha illallah ọmọ yẹn bá wo bàbẹ́ bàbá rẹ̀ ní ṣé bó ti fẹ́ wí ẹ̀mí rẹ̀ ti rọ̀ mọ́ àti abal Qasim tẹ̀lé bàbá Qasim ìyẹn dáadáa ní tọ́ba ní owó wí tọ́ba ti mọ̀ dára wọn dára wọn mọ́ yọ̀ lọ́mọ bá ní la ilaha illallah faqabada Allahu wa jáde síta anabi alhamdulillahi alladhi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó la ọmọ yìí pẹ̀lú mi kúrò nínú nágbóná tí ń lọ lè jó tí ìjọba ṣe relationship láàrin wọn àti bàbá ẹ̀ ṣe tọ́da ládùúgbò sànẹ́bìlẹ̀ wọlé wọn tí wọlé wọlé ẹnìkan ládùúgbò yìí ní àwọn tẹ́ẹ̀jọ́ ń gbàdúgbò tí ìṣe mùsùlùmí wọn ò ní bèrè pé àfa ẹ̀sùn kanu ni nítorí ọ̀ọ́dá sí wọn nígbà wọn ti ṣẹ̀sìn ni ó ti jàmá mùsùlùmí Abu ẹ̀gbọ́n bàbá anabi kí ni jama kèfèrí anabi jòkó lọ́dọ̀ ẹ̀ títí tẹ̀mí fi bọ́ anabi sọ pé la ilaha illallah abdullahi bin abi umayya àti abu jahal àwọn sọ fún abu talib pé mọ́ sọ pé la ilaha illallah sọ pé ó kú lérí ìṣẹ̀ṣe bàbá wa anabi ní kú la ilaha illallah sọ pé la ilaha illallah kó sì gba islam pẹ̀lú ògbó tọ́lọ́wọ́n bá wò ní wọná mọ́ abu talib ó padà gba islam ẹni kí ó bá dàrú mọ́ lọ́wọ́ kó lè tutira kó gbọ́dọ̀ gba islam ẹni bá lọ́gbà Islam ẹ sọ pé àwọn mélòó wọn kẹrùn sí la níbo la anabi ti kẹrùn àbí tọ́ba jẹ́ mùsùlùmí náà wọ́n anabi ò kẹrùn sí la ẹ̀rí nìkan ti tó fún àfa àti dẹnu rẹ̀ ń yọ̀ tí ń pé Abu Tọ́líbù ọmọ àlìjẹ́nà ni ẹ kàn béèrè pé tó àwọn mélòó wọn kẹrùn sí la ọ̀tá ẹ má tó wẹ́rí mi mà Ali dọ́dọ̀ anabi báyìí Ali ní bó la ṣe ọmọ bàbá yẹn Abu anabi ni wárí abaka anabi ni lọ lè kò sí sọ̀hábà kan tó débẹ̀ alì lọ́gbẹ́lẹ̀ ó sì rí máa ń lẹ̀ wọ́n sì wọ́n sì wọ́n sì túra rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi ní islam ìlọ́lẹ̀ kí aláàárẹ̀ nínú islam fẹ́ni tí ì ṣe mùsùlùmí kò sí tó burú bẹ́ẹ̀ yóò tún jẹ́ kí ó rí beauty islam yìí wọ́n bá fẹ́ sànú ẹ̀ gan ó lè padà gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba islam pátá jàmá ìwà anábì ni wọ́n fi gba islam anábì wà lẹ́yìn ìlú ńjọ́ kan anábì da ẹran lọ ọ̀kan nínú àwọn arákùnrin abúlé kan ó sì ní rọ̀ṣù ó sì fún mi lára yìí anábì ní kí n fún ọ lẹ́ran ọ̀dà mú yìí tó bá wọ̀ ńbẹ̀ lọ́ba mú ẹran ní bá ń fa lọ bí ṣe ń fa lọ ní wẹ̀yìn bí ṣe ń fa lọ ní wẹ̀yìn àní ọmọ bùnmi ni ọwọ́ lọ bá àwọn ará abúlé yòókù ó ní fa inna muhammada la yakhafu faqa òjíṣẹ́ tí wọ́n ránṣẹ́ yẹn kì í sa wọn o kódà kò bẹ̀rù òṣì odidi ẹran odidi ẹran téèyàn máa ń sìn fọdún mẹ́wàá èyí ló bùnmi yìí o ẹ̀yin náà lọ́ba yóò bẹ̀yìn náà làwọn náà bá lọ wọ́n débẹ̀ báyìí ànábì ni ṣé ẹ kírun wọn làwọn ò kírun ẹ mú yìí tó bá wù yín bẹ kẹrẹ sálọ alákàjọ máa kírun kálukú bá kẹran wọn dé abúlé wọn báyìí ní wọn sọ fún àwọn ará abúlé pé tó eléyìí kì í lásán o ẹ já lè bá o ashadu alla ilaha illallah tí gbogbo abúlé yẹn ṣe gbà islam ó bòyàn ní nǹkan rí ládùúgbò yín ó bó mùsùlùmí gan bẹ̀lẹ̀ tàṣẹ ẹni tí kì í ṣe mùsùlùmí má yà á hun o lè má pèyàn sẹ́sìn pẹ̀lú ahun kọ̀ lọ́ papọ̀ o kò lọ papọ̀ ọlọ́mọṣà ìsànú wa a lè máa rajà ká máa tajà láàrin ara wa ìmẹ́ra káàdì lọ́wọ́ Daniel Daniel ń ta fóòmù fún mi ẹ̀sìn ọ̀tá kó ọyẹ tàwa mọ̀ pé tọwọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń ta ọ̀fẹ́ lè patronize ọ̀tọ̀ nìyẹn àmọ́ kì í ṣe ìwọ̀ fún ọkọ ọ̀rà lọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí nítorí anabi Muhammad sallam wọn ní anabi ọ̀rà thirty jirikas lọ́dọ̀ ọ̀kan nínú àwọn Yahudi nígbà tí bí ń pa pẹ̀lú àwọn fámìlì rẹ̀ kọ̀ wá sówó ànábì wá fi aṣọ rẹ̀ dẹ́rẹ́ aṣọ yẹn kékeré báyìí ni wọ́n máa ń wọ̀ sísàlẹ̀ aṣọ ó dàbí blood proof tí wọ́n bá tààyàn lọ́fà tó bá wọ aṣọ kò ní wọ aṣọ pínpínlẹ̀ ó wọn gan ànábì wá fi dógò ànábì fún wọn ó wá gba oúnjẹ wá sí ilé lẹ́yìn ìgbà tá ànábì kú tán ni wọ́n dá oúnjẹ padà làwọn sọ̀rọ̀ àbálọ̀ lè gba aṣọ yẹn wálé eléyìí já mọ̀ pé transaction ń ṣẹlẹ̀ láàrin muslim and non-muslims wọ́n nígbà tánàbí lọ madina sallallahu alayhi wa sallam anabi ọmọ náà madina bó ṣe jẹ́ anabi ọlọ kọ́ ọmọ náà madina káàfáà kan máa sọ pé gbogbo nǹkan lòún mọ̀ o ẹ wá wo sẹ́ nítorí sọ ni pé gbogbo nítorí wàá rú wọn lójú ọmọ anabi ọmọ náà madina abubakar ọwọ́ ní òun ní abdullahi bin urayqit adu'ali abdullahi bin urayqit yìí òun yẹ ṣe mùsùlùmí ẹjẹ́ àfúnlówó kó wá pàdé wa lẹ́nu kòtò tá a ṣáṣí lọ́nà Madina lẹ́yìn ìjọ mẹ́ta ó sì wá pàdé wọn ó sì mú ẹ̀sìn pàdé wọn ẹ̀sìn méjì anabi kò kan Abubakar kò kan nígbà wọn dé ọ̀nà Madina báyìí ó ní ẹ máa lọ straight ọ̀nà Madina anabi sì kawo rẹ̀ kawo rẹ̀ anabi sì kawo rẹ̀ lé lọ òun ta knowledge fún abi? anabi fún ní owó sẹ́rẹ̀ kò kí ṣe mùsùlùmí o nídìí bẹ́ẹ̀ ká má gbẹ̀sìn sódì. So Kama má gbẹ̀sìn sódì kọ́ lọ́mọ́sá ìsanu wa ẹ̀yọ́ màá yá mi ẹni tí ì ṣe mùsùlùmí wá jẹ́ bí rẹ ó ṣe dáadáa ìjẹ́ èèyàn ó ṣe sí ó tún wá ṣe dáadáa ẹbí ó tún ṣe sí Asma ó ní ìrẹ́ anabi sàlám ó ní ìyá mi abọ́gibọ̀ pẹ́ ní ó lóun bọ̀ wá kí mi yóò jẹun mi yóò jòkó lérí bẹ́ẹ̀dì mi yóò sùn lọ́dọ̀ mi ṣé ń gba alálejò anabi ní siliha anabi ní gba alálejò ibi ìyá ti tẹ ọ̀ ṣẹ̀sìn ẹ dáadáa ọ̀ràn yàn ní lérí rẹ̀ àmọ́ táwọn ẹbí tí wọ́n bá ní káwá bá wọn bọ òrìṣà òrìṣà àjọbọ òrìṣà àdílé wọ́n ní àní dá sí àǹkárá òkú òní bá wọn ra abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọ́sá ìṣàánú wa nínú àwọn tí ẹ̀sìn wa kọ́ wa òun náà ni pé ká máa ṣe dáadáa sáwọn tó bá jẹ̀bi wa ọlọ́run bá ní wọ́n ń jẹ́ adáka alẹ́ àtúnṣe kàbí tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bá ní kọ́ wá sí òòṣà máa lẹ́sẹ̀ lákàbí ìlmù léyìí tó nímọ̀ nípa ẹ̀ fàlà àtútì ẹ̀hùnmá má tẹ̀lé bàbá rẹ̀ àti yẹ́ o wọ́n sọ ibùhùnmá fi dúnìyà ma'rufa àmọ́ ṣe dáadáa sí wọn ní ilé ayé wọ́n sọ ibùhùnmá fi dúnìyà ma'rufa ṣe dáadáa sí wọn ní ilé ayé ọlọ́ọ̀ni mọ̀ ṣe bọ́ ọ wá ní ṣe kan ṣe dáadáa sí bàbá àtìyá tí ì ṣe mùsùlùmí wọ́n ní wàá gbàgbẹ́rẹ́ yìí ọ̀sìn àgbò yìí ọ̀nà òsì ẹ̀ ọ̀yá wàá ipa ọ̀tá ò ní ká ò ní dáhùn bọ́bá wa ní tọ́ ebi ń pa mí o ọ wa máa sá ẹni lọ́ọ́ lè ra ń jẹ fún mo ní di aṣọ ọmọ fún lásán ọ̀rẹ́ mi o ọmọ rògùn fún bó ṣe jẹ́ ẹlẹ́bọ náà ọlọ́ni wa sọ yìí bóhùn máa fi dúnìyà ẹ ṣe dáadáa sí wọn màrúfà nílé ayé torí kẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọ̀ràn àyàn ní fún yín nígbà tẹ́tẹ́ jọ wà láyé kọ́lọ́mọdé akọlù òfin ọlọ́wọ́n bá wọn fastaghfirullah innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in gẹ́gẹ́ bí yàtọ̀ sọ síwájú gbogbo àwọn kèfèrí tí wọ́n bá ní àwọn fẹ́ bá wa jà ẹ̀sìn ní ká má ṣe dáadáa sí wọn nítorí pé àwọn náà gbèrò dáadáa pẹ̀lú wa àmẹ́ni tó jòkó jẹ́jẹ́ rẹ̀ tẹ́jọ́ ń gbé tẹ́jọ́ ń bẹ ẹ má dáadáa sí ẹni bá lóun ọ̀pá yín ẹ̀ ní dákẹ́ ẹ̀yin náà fèsì ọlọ́run ni wa man yatawallahum minkum fa innahum minhum ẹ sì wọn ní ọ̀rẹ́ ààyò ma pé ẹ máa tẹ̀lé ẹ̀sìn wọn lóòótọ́ sí ọ ọwá nígbà tán ti ní ká ṣe dáadáa sí ọwá mú pé ní rìfáìfáyà ni tó ní ìsọjẹ àti ìsọjí ni ń sọ fún ọ pé ní táwọn sọ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbala ni ìwọ náà wá kẹsẹ̀ ẹ lọ lé ìjọsìn wọn ọlọ́run ọ̀ràn níyùn ó ti fẹ́ rí ìyọnu rẹ̀ ó wá fẹ́ rí ìbínú ọlọ́run ká lè gbẹ́sìn yìí ká má dà pọ̀ humanity ọ̀tọ̀ ẹ̀sìn ó ní bá wọn ṣẹ̀sìn wọn ẹni tí ń bá ń ran wọn lọ́wọ́ nínú yín tí ń bá wọn dáàbò wọn tí sì ń pè mùsùlùmí fa ti dára lànàfin ni mọ́tà sábà bìkọ́mì tọ́ba lọ lè kọ́ṣẹ́ àwọn àjọ kan fọwọ́ mínú ìwọ náà ti dára wọn bóò lè yẹn sì mọ̀ pé yẹn ti dára wọn alákọ̀ọ́kọ́ ni pé mọ̀nà sọ̀rọ̀ àtàn làdí nìyí kọ́ ọmọ rẹ̀ sí wọn lọ́wọ́ kọ́ ọmọ fún wọn lówó ká máa fi kọ́lé ìjọsìn wọ́n fún ọ wọn náà wá gbà ó pé níbọ̀ rẹ ẹbí rẹ ni ẹjọ́ ń gbé ni ó fẹ́ kí wọ́n máa gbé ẹ̀sìn wọn ga ó fẹ́ máa fi rẹ ẹ̀sìn tiẹ̀ ńlẹ̀ ó mọ̀ pé opposition less tó bá ti ran PDP lọ́wọ́ ẹ ACN ọmọ lọlẹ̀ àbí bọ́ọ̀bá ti ran ẹ̀sìn lọ́wọ́ pdp yọ́ọ́ máa lòkè àbí yọ́ọ́ máa lọlẹ̀ tán bọ́ọ̀bá ti ran ẹ̀sìn míì lọ́wọ́ financially owó yìí ẹ̀fí kọ́lé ìjọsìn ni o àbí káfí ṣe prógáàmù ni o àbó ń gbóúnjẹ lọ́bẹ̀ ó lè ń ta ń jẹ lásìkò ọdún wọn wọ́n ní gbogbo eléyìí wọ́n náà ó ti dára wọn tínú rẹ tínú rẹ bá tínú rẹ tí o bá dùn sí ò ní ṣe inú rẹ ń dùn sí tí wọ́n ń ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ra ń jẹ wọlé ń sìn oúnjẹ ọdún mùsùlùmí adìẹ ọdún gbogbo àwọn alájà tí wọ́n máa ń ta adìẹ ọdún ẹni kún lè sọ́ra wọn wọ́n fẹ́ sòkò mọ ọmọ ọlọ́run ìwọ́n lọ lè ra adìẹ wá ìwọ́n lọ lè ímpọ́tù oúnjẹ tí wọ́n fẹ́ jẹ òun lè ímpọ́tù adìẹ tí wọ́n fẹ́ pa ẹlòmíì ímpọ́tù báńgà wọlé tí wọ́n fẹ́ ta ọlọ́run sọ níbẹ̀ wọ́n múra kánífà gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ má bá wọn participate nínú kánífà kánífà ó ti so mọ́ ọdún anabi isa tí wọ́n pè ní jesus ẹ má bá wọn sikin ẹ má bá wọn kópa ń bẹ̀ gbogbo èyíkéyìí pati lásìkò yìí ẹ má bá wọn kópa ń bẹ̀ sọmọ pé àti ní ká ṣe dáadáa sí wọn àmọ́ èyí tẹ́ fẹ́ máa ṣe yìí ẹ fi ń pọ́n ọdún wọn yẹn lé ẹ̀yin náà participate nínú ọdún yẹn ọdún yẹn ò sì dùn mọ́ lọ tí ọlọ́run ti ní lámúyẹ dídí wọ́n làmú yóò ládì òun ò bímọ ẹnìkan ò sì bí òun arákùnrin kan ó wá bá níbo wa Muhammad ó ní ìrà ó ní òun fẹ́ lọ buwana buwana ìlú kan ni òun fẹ́ lọ lè pa ẹran kan tóun ti lérí fọlọ́n pé bọ́lọ̀ bá ṣe nǹkan òun fún òun pè ẹran ní buwana anabi wa ni ah buwana tọ́ lọ yìí alibiya ayédọ́mínì ayáde yìí ṣé èsì pé wọ́n ń sọdún eh, àwọn ẹran tí èsì mùsùlùmí tí èsì pé wọ́n ń sọdún wọn bẹ̀ arákùnrin ní là ó ní wọ́n sọdún anabi awfi bin adirik lọ́ọ́ lè pẹ́ẹ́nà tí wọ́n náà fẹ́ pa tọ́ba jẹ́ pé wọ́n bá ń sọdún wọn ni ìníjí ọlọ nítorí pé bí wọ́n bá ń pẹran tiẹ̀ ẹran tó jẹ́ ẹ̀sìn àwọn náà ń pa adìẹ tiwọn ẹ wàá jọra yín àwọn èèyàn wàá rò pé ìwọ náà bá wọn ṣe ọdún wọn mo ṣe béèrè lọ́wọ́ rẹ eléyìí ti tó lẹ́rìí fún wa tá a fi mọ̀ pé àyè bá wọn participate ń bẹ̀ kọ́dà nǹkan mìíràn tó jẹ́ ẹ̀sìn tiwa tó bá fẹ́ jọ ẹ̀sìn tiwọn ń jọun àní ṣe kínní ìwọ náà fẹ́ jáde ẹ lóòótọ́ kálukú sì má díẹ̀ jáde ọwọ́ adáàárọ̀ ọjọ́ ní tí kálukú ń pàdé ẹni wọ́n náà wàá mú tiẹ̀ náà jáde ọwọ́ ń pè ọlọ́run ráníyàn ọlọ́run ráníyàn lóòótọ́ o àmọ́ ọ̀ dànkanrú ọ̀ dẹ̀sẹ̀rú àfẹ́ kò sí yàn ẹ̀ nígbà wọn ní ká má kọ́ ṣe wọn pẹ̀lú nǹkan tiwa ta fẹ́ ṣe bó o láṣẹ participate nínú yìí táwọn ń ṣe ó bí ọlọ́run ọba nù ọlọ́run ọba ń sọ nù Qur'an wa qalu ittakhadha ar-rahmanu walada ọlọ́run ọba wọ́n sì sọ pé mi ọlọ́run bá rahman mo bí ma ìnídìí ọmọ èmi ò ní darúgbó dégbò tọmọ mi ọ̀rọ̀ pò mí èmi ò ní sáláì sínlé tọmọ mi ọmọ ọ̀rọ̀ lédè mi èmi ò sì ní kú dégbò tọmọ mi ọmọ ọ̀rọ̀ pò mí èmi etí ti ọ̀lẹ dípò tọmọ mi tí wọ́n ọmọ tí wọ́n tí wọ́n pé mo bí yẹn tí ọmọ wa ràn mí lọ́wọ́ nígbà tí mo bá ya ọ̀lẹ. wọ́kọ́lù takada rahman wàlàdà wọ́n wá sọ pé mi ọba rahman èmi lọ́mọ làkọ́dí jí tún ṣe hàn ní dá ẹ sọ fún ẹni tẹ́ ń sọ yìí ó lé lọ́dọ̀ mi ọlọ́run ó tóbi lọ́dọ̀ mi ọlọ́run takadu samawatu yatafattarina minhu èmi mo fún àwọn sámà ní sùúrù wọ́n fẹ́ yabolẹ̀ nígbà tí wọ́n ń gbọ́ pé mi ọlọ́run bímọ wàtàún ṣakul àrídò èmi ọlọ́run ọba Allah èmi ni mo fún ilẹ̀ ní sùúrù wọ́n fẹ́ yalulẹ̀ ẹtíkù kí ọba ṣẹlẹ̀ watakhirul jibalu hadda èmi mo fún àwọn òkè èmi mo fún wọn ní sùúrù nígbà tí wọ́n ń gbọ́ pé son of God èmi mo ní kàn ṣe sùúrù kàn máa ya lulẹ̀ anda awole rahamani walada ipe wọn kàn sọ pé ọlọ́run bímọ wàmà yambagi lè rahmani ayatagida walada kọtọfimi rahman ọmọ ọtọsimi ìlọmọ ìnídìí ọmọ in kullu man fi samawati wal ardi ẹ wá sọ fún wọn pé gbogbo tó wà nù sánmà àti tó wà nù lẹ̀ illa ati rahman abada tó bá di ọjọ́ alikiyama gbogbo wọn ni wọ́n jẹ ẹrú fèmí ọlọ́run gbogbo tí ń bẹ nù sánmà ẹrú èmi ọlọ́run wọ́n jẹ làkọ́dí àhàsọ́ àwọn ọmọ àdáhùn àdá gbogbo ẹni tí wọ́n ń pé èmi ọlọ́run bímọ ní gbogbo ayé mọ́ mọ́ iye wọn lọ́kọ̀ọ̀kan wa adahun adá òǹkà wọn ó wà lọ́wọ́ èmi ọlọ́run wa kulluhum atihi yawmal qiyamati farida níjọ́ àlìkìyàmà ni wọ́n wà bá mi lọ́kọ̀ọ̀kan wọ́n wà tí ń fojú wọn rí chapter nineteen verse eighty eight to ninety five ẹ lọ eh, chapter nineteen Quran nineteen aya eighty eight to ọ̀rọ̀ kọjá pé à ń bá wọn sọdún ni ọwọ́ ń jáde lérí yìí tọ́lọ́run sọ níbi wọ́n ti ń kó mọ́ lọ ẹ má bá wọn dá sí o bọ́dún bá ti wá lọ́ńta ẹ̀hẹ̀ oúnjẹ tán bá wá sí ń gbà yín ẹ̀tọ́ ni fún yín kẹ́sì kẹ́yìn kẹ́ẹ̀jẹ́ anábì Madina anábì ní èwo lọ́dún tẹ́ ń ṣe wọ́n lọ́dún táwọn máa ń ṣe nígbà táwọn ti gba Islam ni anábì ní inna Allah qad abdalakum bihima khayran minhuma ẹ má sọdún mi mà ọdún àwẹ̀ àtọdún léyàwó mo ti fi rọ́pò gbogbo èyíkéyìí ọdún tí wọ́n tún ń ṣe lérí ilẹ̀ ẹ má ṣe èyí tẹ̀ ń ṣe mọ́ tí wọ́n bá ní wọ́n ti fi nǹkan rọ́pò nǹkan ìtumọ̀ ẹni pé èyí tí wọ́n fi nǹkan rọ́pò àní kò ní exist mọ́ ọdún àwẹ̀ àtọdún léyà nìkan náà lọ́dún wa ọdún tó wà ń ta twenty five december kì í ṣe ọdún mùsùlùmí o àyè sì jẹun bẹ̀ kọ́dà yìí gbẹ ẹ̀bùn kọ́dà yìí kí wọn pé ẹ kú ọdún wọ́n lè máa bá ìyá rẹ lásìkò ọkọ ọmọ ni wọ́n kúṣẹ́ bóòlù ó sì wá máa pé wọ́n kú ọdún tọ́lọ̀ ń bínú tó báyìí èyí wọn wá ní kọ́ mọ́ ṣe dáadáa sí wọn ní ti ìjẹ́ èèyàn èyí tá à ń sàlàyé bọ̀ látàrọ̀ eléyìí ni àgbóyẹ̀sìn wa nípa non-muslims a tẹ̀síwájú ní ọmọdé pẹ̀lú ìyọ̀nda àti ti ọlọ́wọ́n bá wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo aburú tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn oṣù yìí ọlọ́mọdé anípín bẹ́ẹ̀ lọ gbogbo mọ́tò tí ó dànù ọlọ́mọdé awọ December erékeré ni kó sáré lọ kó sáré dé December December àti January bá kan Eh, gbogbo olè tí wọ́n ń kalẹ̀kùn léhun tí wọ́n ń rọ́ọ̀bù báǹkì yẹn wọ́n fẹ́ náwó ọdún ní jama kò sáburú nu december àwọn ni wọ́n ń sáburú ń bẹ̀ látara tí wọ́n fẹ́ ṣe aburú bẹ̀ ọlọ́mọdé anípin bẹ́ẹ̀ ọlọ́ gbogbo àwọn ọmọ apáta ọlọ́mọdé wọn rìn káàkiri ọlọ́láhùlà wọlá kúwọ́tà ilà abilà ilà ìlàsìm jọ́mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá abẹ́rẹ́ conference níbí fún àwọn tá a jẹ́ àgbàlagbà láti twenty five jọ́mẹ́jọ títí di on the one aago mẹ́rin àbọ̀ inshallah ta'ala di aago mẹ́fà àbọ̀ àwọn atábá wà nílé tààrí bi lọ kásá máa bọ̀ sí ilẹ̀ yìí dìbí láti friday tí ń bọ̀ lọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́hún àwọn ọmọ wa tán jẹ́ primary and secondary school àti organize ìdánilẹ́kọ̀ọ́ fáwọn láti on the twenty six láago mẹ́rin rọ̀lẹ́ títí ó fi di on the two inshallah ta'ala ká gba fọ́ọ̀mù fáwọn ọmọ wa conference free nìyẹn ẹ rí káàmpù táwọn ọmọ tí wọ́n máa jẹun bí àásán oúnjẹ wọn ẹ ká gbogbo wa ká darí àwọn ọmọ wa wá yìí láti wá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ á sì pé àwọn afánlá ńlá wa tí wọ́n wá kọ́ wọn ní ẹ̀kọ́ bí wọ́n sì gbélé ayé bí wọ́n sì rí ọ̀run dáadáa abẹ́lẹ́ àwọn ọmọ wa náà ọlọ́mọṣà bá dá wọn sí o ọlọ́mọṣà sí wa lélẹ́ rere ọlọ́mọṣà sọ̀rọ̀ wọn rọrùn ọlọ́run èyí tó ti lé náà rọ wa ọlọ́mọṣà jẹ́ ọdẹ èyí tó kú díẹ̀ káàtó ọlọ́mọba ṣàtúnṣe èyí